asọmọ́nú bígbà tí ó ní oyún ngbọ̀bá wá se sáàyẹ onáhùn tẹ́rábù ọba gbọ́dé yọgbọ̀mọ́dé kí là ń wá kí ọlọ́lọ́mọ́ tí ó wúlò fún yàn eh, akaramakumọ̀lọ́ ẹbá rí inú sọ́rọ̀tùl káàfì pọ́lọ̀ ní ọmọ yìí ọmọ tó ń ní kí ẹpa yìí bọ́ bá dàgbà ó ní ó ọ dàgbà ní ọjọ́ oríire fún wọn àbíkọ́ lọ ẹlòmí ń bẹ tó pé báyá kọ́lọ̀ mọ́bùn gan ni oríire rẹ̀ o àmọ́ ní pàtàkì ń tàn sọ ni pé ẹni ọlọ́run bá kádàrá pé bí ti ẹ̀ ti rí nì a pé kíyàn ọmọ sàájò àmọ́mọ́sẹ̀ lọ́nà tí ó dá òun lọ ìta ń pè ní àtẹ̀lẹ̀kíhù àsìnáàì òun làwọn doctors ń pè ní assisted reproduction technology assisted reproduction technology àwọn ọ̀nà táwọn ó fi ní mọ́ ìgbàlódé wọ́n yẹ ọkùnrin wò wọ́n yẹ obìnrin wò omi ń bẹ wọ́n rí pára ọkùnrin ni ọ wà ó sì lóògùn wọ́n fún omi ń bẹ ara obìnrin ni wọ́n fún irú eléyìí ò tí ìbáṣẹ̀rí àwí rárá àwọn alfáàfin rinlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní torí ta bá wọnú al-Qur'an al-Karim ìgbà tó lúwa ń sọ́tàn ṣe annabi Nuhu kọ́ aslahana lahu zawjahu aslahana lahu zawjahu inú tafsiru wọn ni ìtumẹ̀ ní pé awòyàwó rẹ̀ sàn mẹ́nà lọ́kùn níbi àìbímọ ti ń bẹ láàrẹ̀ torí náà kíyàn ṣáájò ìgbé à bẹba sì tún lọ spítù báyìí bóyá wọn mọ́ tí ń fà kọ̀tàkù sẹ̀ríà ọ̀ àmáwọn èèyàn ti wá ń rin àwọn ọ̀nà kan tọ̀tàkù sẹ̀ríà tọ́lọ́n ààrẹ làwọn ọ̀nà tí mo wí kíyàn di bí ẹran yọ́kàn máa bímọ yọ́ máa bímọ bá ti gbí kàtán ẹ̀jẹ̀ òní ti dáwọn tó máa nàìjíríà inú ọ̀nà táwọn kan tó wá ń gbà òun ni pé Ah, à sí ìyàwó tí ní ò bímọ ní bọ́yá torí pé ní ètò ọlọ́run sẹ́mọ̀ pé tí ń dọmọ ọ̀kan wà lára obìnrin ọ̀kan sì wà lára obìnrin ọ̀kan wà lára ọkùnrin àwọn èèyàn wá wò pé ní òkè bọ́yá tí ń bẹ lára ọkùnrin yìí tá ń pè ní almaniyu tí ọ bá pọ̀ débi tó yẹ kọ́ pọ̀ dé kò lè vatalize tí ń bẹ lára obìnrin irú eléyìí àwọn kan wá dá báńkì kí báńkì ilẹ̀ <laughs> ọlọ́mọ́jẹmìyàn bá wọn náírù báńkì bẹ́ẹ̀ wọ́n pè ní spam bank báńkì spam èyí tí èyàn fi ń lọ fowó pamọ́ sí báńkì <laughs> ilé ìfowó pamọ́ kí báńkì mọ́ o ilé ìfi nǹkan ọmọkùnrin pamọ́ kọ́dà lẹ́kùn mo wo rìpọ́ọ̀tù kan bí ọdún méjì sẹ́yìn kíyàn ọmọ fi sáwọn ọmọ tí wọ́n bá ń lọ yunifásitì in tí wọ́n ń dẹ́wọ̀n gbà mí tó mi ó fi kó bá rẹ̀ lọ́jọ́ wájú tí ọmọ ní àwọn ọmọ èlò wọn fún wọn 10,000 kankan wọ́n gba spam wọn wọ́n ń tọ́jú ẹ̀ hospital kan dáwò lẹ́kọ̀ọ́ tí <laughs> <laughs> àwọn ilé ẹlòmínà lè máa dánwó lọrin ká mọ́mọ́ o àmọ́ ní kúkúrú ni pé rú báǹkì kí báǹkì báyìí olúwọ̀ farama nítorí tí wọ́n ń ṣẹlẹ̀ ní pé wọ́n wà sọ fún ẹni tó wọ́dọ̀ wọn pé ok problem yìí ara yín lọ́wọ́ bàbá o spam count yóò tó iye tó fi lè débi tó yẹ kó dé kí wá lóògùn ẹ̀ ah, a lè rí alìbáyín <laughs> wà wọ́n wà lọ mú nǹkan ọmọkùnrin ẹni tí wọ́n ọmọ rí torí wọ́n yẹ mọ̀ wọ́n rí eléyìí ó ti fi ti ẹlẹ́ ti lọ <laughs> eléyìí fi ti ẹlẹ́ ọlọ wọ́n kàn mú pé ẹmú eléyìí ibi tí ó wọ́ lára àyàwó yí a wà ámú náà jáde ọ̀nà ní ibọ̀ bí bí ẹyin náà ni bí wọ́n ó bàbá wá jọun tán wọ́n mọ̀ bí wọ́n ti transfer rẹ̀ padà sínú ìyá yóò lóyún ẹ̀dàkùn ta ń bímọ ẹ́ ṣẹ̀rí ọ̀faramọ́ o àwọn mùsùlùmí sì ń dánwó ẹjẹ́ fún ilẹ̀ example kan láì dákọ àwọn kan pè mí tí wọ́n bí mí pé ẹ̀dàkùn kí ni ṣẹ̀rí àwí ń pa kí ṣẹ̀rí àwí àwọn ọmọ kéèkèé méjì wọ́n fẹ́ra wọn wọ́n sì fẹ́ràn ara wọn ọdún kan ọdún méjì ọdún mẹ́ta wọn ìgbìmà ẹ̀dàkùn gbogbo ẹ̀yin yáwọ ẹ̀yin òbí wa ẹ má dààmú wa púpọ̀ ńgbà mí ẹ bá bí àwọn medical doctors wọ́n sọ fún yín pé èyàn tí ilé pé èyàn ò lè bímọ àfikọ́ pọ́dún kan pé wọ́n ṣe ìyàwó lónìí ọ ń tí ń bẹnu fíkìwù náà nù wọ́n ní bí ìyàwó bá wá bá ọkọ pé èyàn ọkọ òun ò se dáadáa kò se kìíní wọ́n láwọn àfọ́ ìdájọ́ sẹ̀rí à ní pé àfi kí gbogbo ọjọ́ ọdún ooru ọyẹ́ èyàn òtútù àfi kí gbogbo ó se kìíní kó pé bí ọ̀bá wá fọ́nṣẹ̀nú <laughs> <laughs> olè fọ́nkṣẹ̀ ẹ̀nú ọyẹ́ pé pé bí gini bá dé ní bẹ́ẹ̀ náà lórí ń pa fertility o lè ṣe pé gbà kan làwọn medical doctors wọ́n establish ẹ̀ bẹ́ẹ̀ pé ọ gbọ́dọ̀ pé ọdún kan sígbà tí wọ́n fẹ́ra wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí súnmọ́ra wọn ní déédé yàtọ̀ fún bá ti ń lo ayé lónìí ọkọ́ ń bẹ ń pọta ìyàwó ń bẹ lẹ́kọ̀ọ́ wíkẹ̀ndì náà wọ́n mọ̀ pàdé <laughs> ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìlàfin kó bára alákàmọ́ wá gbójú gíníkàkí ẹ̀yìnlẹ̀ sì fa torí náà tọ́ bá ti ẹ̀wà rí bẹ́ẹ̀ ṣẹ̀ríà ìsìláàmù ọ̀faramọ́ o tàwà lọ mú ọkùnrin ohun táàmà ẹ̀ sorry n tí n sọ ni pé béèrè tí wọ́n bí mí àwọn ọmọ yìí fẹ́ra wọn ọdún méjì mẹ́ta wọn ọlọ́run ò kádàrà pé yàwó lóyún ẹ pé kílẹ̀ ọ̀nà táwọn wárò lọ́nà àbáyọ àwọn problem wà torí a máa ń ya àwọn obìnrin jẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtàwọn èèyàn kọ́kọ́ máa wí ní pé àílé yóò kó bọ́ ọ̀fẹ́ mi <laughs> kọ̀sọ́ mọ́ láre <laughs> ọmọ sì ọkùnrin náà <laughs> ẹ́ hadith modern àwọn dókítọ̀ ń gbà táwọn ọmọ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọ̀fẹ́ ẹ̀pẹ́ kí ní màrán táwọn fún wọn kí bàbá ọkọ̀ ó èyí tí wọ́n fi lọ báńkì kí báńkì wọn tẹ́mọ̀ pé ojúmọ́ tí yàn náà rẹ̀ àgbà lórí ẹ̀rù báńkì ga ah, alájìgílẹ̀ wáyà <laughs> ẹmọ́ ulẹ̀ lọ báńkì sí <laughs> ti bàbá ọkọ̀ rẹ̀ ká fi sí ọlá ó sì lóyún ẹ̀kọ́ ma ẹ̀mà bí ma ẹ̀dàkùn bá bá bírò ọmọ yìí ìbéèrè àbúrò ọkọ rẹ̀ ní <laughs> àbọ́mẹ̀ ẹni láìláìlànà àwọn èèyàn dẹ́mẹ̀wàá wò láyé ọ̀kan ní south africa lẹ́nu professor Abdul Fadil mohsin ibrahim mo ti gbọ́ ọmọ south africa ni wọ́n lè rí àyí inú gbogbo àgbáyé ọ̀gá ni wọ́n nípa akásọ̀rọ̀ ń pa gbóò ní si àṣẹ dásí táwọn doctors ń se ni ní ní south africa kọ́ra ń padà kọ́ wọn Ni south africa problemu tó bìnrin mí ní ni pe kọda méjèèjì dá àti tọ́kọ àti ti ìyàwó àmọ́ ti gbé e sí àrọ́hìmù àpò bí wọ́n yọ bàjẹ́ ìyẹn ni pé n ti ń gan-an ẹ̀pọ́gbọ́n wò làwọn láwọn ọ̀dá sí ẹ́ kò lè tí wọ́n bá ti inseminate ara wọn tí wọ́n ti vitalize ìyá rẹ̀ ọba gbé <laughs> ìyọ́ wà gbé nǹkan ọmọkùnrin ọkọ mẹ́ <laughs> àti tí ọmọ rẹ̀ náà ó di wì nínú àpò bí ìyá ìyóòrù ọjẹ́ ẹ̀rú ni kìí sọ̀rọ̀ gbogbo ránràn báyìí ni wọ́n dẹ́wò láyé à ó jù báhùn lọ àwọn mí ń bẹ tí wọ́n ń pè wọ́n ní arrohim istijaru rohim àwọn ń fi wọ́n bù wọ́n rẹ́ǹtì èlò lẹ́sàn pé wọ́n lẹ nírú problem báyìí ok tẹba transfer rẹ̀ sí tóun àmọ́ iye dollars báyìí wọ́n bẹ láyé kan rí bẹ́ẹ̀ irú wọn wọ́n ń pè ní surrogate mothers gbogbo ránràn báyìí islam ọ̀faramọ́ ẹ̀dàkùn ìsìn tí ń dọ́dọ̀ wa ń bí iná especially ní ti à ń mú à ń gba nǹkan oní nǹkan bí sẹ̀rí ò ti gba kágbà nǹkan ọkùnrin ọlọ́kùnrin bọ́ bá sẹlẹ̀ sóbìn náà sẹ̀rí àsìlámù ọ̀gbà káwá pé ẹjá dá lọ́gbọ́n ẹlọ́ọ̀gbà ti obìn mi ẹwà fi pa nǹkan ọkọ rẹ̀ pọ̀ olóyún ẹjá dúó ti bọ́lọ̀mbá ti tó ọ̀rọ̀ wọ́yẹ̀ jáàlù mọ́ ni àṣáà ú àpèèmọ̀ ẹ̀ẹ̀ka gbogbo rẹ̀ ń bí àwọn àgbàfà alágbàáyé ní mẹ́jìmọ̀ olùfẹ́kiri islami wọ́n jòkó in tí ń wí lọ́kọ̀ọ̀kan èdèjì wọn lọ́nà méje ni wọ́n gbà sí inú ọ̀nà méjèèjì yìí márùn-ún bẹ́ haramu ni méjì ní halali ẹ̀rí méjì tí wọ́n lọ jẹ́ halali ọ wà ní page 5 méjì tó jẹ́ halali òun ni bá bá rí pé problemu tí wọ́n ní ni ẹlẹ́ẹ̀kẹta tí mo wí ìyẹn ni pé nǹkan ọmọkùnrin dáa bòrò ibọ̀ ẹgì tọ ọmọbìnrin náà nǹkan kò sí àmọ́ bí a bá ti ń gbé kìíní sí àpò bí ìyá yìí nígbàtí ọba fi dóṣù kún oṣù méjì yọ wálẹ̀ tí wọ́n bá rí bẹ́ẹ̀ pé àwọn doctors rí bẹ́ẹ̀ pé kọ́nà bọ́ se bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ̀wàá kò ní tó lè sustain kìíní yìí nínú wọ́n ẹ̀ àwọn dókítọ̀ wá wọ́n dá ọgbọ́n òun la pè ní òǹbúbà náà fi pè ní àtfàálù al'anabi wọ́n se bì kan tọ́ jọ inú ìyá tọ́lọ̀un ó sì ní kí bí a bá gbé kì níhun síbẹ̀ ọmọ wọn ma dàgbà bí ìgbà tí gíní bí ìgbà tí ń bẹ nínú ní ìyá náà àwọn wọ́n pè ní ivf babies in vitro fertilization babies àwọn àfáà ní èyí wọn burú nù sẹ̀ríà arọ ọ̀nà àláàlì nù pípẹ́ àmú àdánkankan pọ̀ tí ó yá dápọ̀ àdápọ̀ tọpọ ẹ̀ náà ni wọ́n fi ń sẹminéètì ti ìyàwó àmọ́ngbò pé ní kò lè kárí rẹ̀ tó táàmù yìí èyí tàbí lọ yá <laughs> eh, rọ́hímù ní rọ́hímù ìmọ́ ti débẹ̀ pé ní wọ́n ó se bìkan tọ́jọ bíi rọ́hìmò iná yóò sì máa dàgbà yọ́ ma àkọ́kọ́ ọmọ tí wọ́n kọ́ bí ń gbà yẹn medical doctor tó kọ́ ẹ̀ṣẹ́ láyé ní scotland nílò òyìnbó ọmọ yẹn náà tún ti bímọ gbogbo ayé lọ celebrate rẹ̀ ń jò ní ọmọ obìnrin lọmọ tí wọ́n kọ́kọ́ bí ní irú ọ̀nà se gbogbo èèyàn tó pé làwọn náà wọ́n ń expect pé bọ́yá ń gbà tọ́ ọmọbìnrin ibá dàgbà bọ́yá yóò ní complication àti lóyún àti bímọ nothing kò sí nǹkankan tó ṣe ní Scotland torí náà bí eléyìí ní kẹ ní a halal kọ́dá fatiwa mẹ́jímọ̀ olùfẹ́kẹ́ islami owí bẹ́ ẹ̀kẹ́jì tí wọ́n ní òun náà ọba mú òun ẹlòmí ń súnmọ́ ìyàwó rẹ̀ lóòtọ́ but kò sí bó súnmọ́ ẹ̀dọ̀tún la mẹ́wàá nǹkan tí ó jáde lára rẹ̀ eré tó yẹ kọ́ sá kò lè sá ṣe mẹ́yẹ millions ti ń jáde lára ọkùnrin kọ̀ọ̀kan millions mo pé o láwọn tó ń pè ní alhayawa náà almanawiya bí kíkìnkìnkìnkìn millions bẹ́ ọ̀kan náà ni ọ̀dọ̀mọ̀ àmọ́ gbogbo wọn <laughs> ó níye pèsè tí wọ́n gbọ́dọ̀ fi sá eré yẹn kí wọ́n kọkùn tó lè gbá wọ́n bò mú kọdọ̀mà ọlọ́run ògbẹ̀lòmí bẹ́ẹ̀ yóò sì máa lè súnmọ́yàwó nkankan ò sí wọ́n lè ìtọ́ bá rí bẹ́ẹ̀ àwọn dókítọ̀ ti gbọ́n débi pé a lè gba kìíní yẹn jáde àwọ́ wà sẹ́mọ̀ gígbà tí ẹ̀bá fa bẹ́rẹ́ <laughs> tó fi ìjẹ́kì nǹkan sáré <laughs> èyí ń kọ́dá kò nídi ìgò kò nídi pé à ń gbọmọ sínú kankan bí rọ́hímù inú ìyàwó náà ni ọ wà àmẹ́nu pé bí ó se tètè àwọn alfáà ní bàbá se léyìn náà kò láìfì sẹ́rí lẹ́yìn méjèèjì yìí gbogbo ọ̀nà yóò kó haramu ni o kíyàn ó sì má dánwò torí pé ẹ̀pẹ́ kí lọ́tí ẹ̀wà wà ń bẹ́ kọ̀ tí ẹ̀wà sí pé 100% ipò ṣúọ̀ gbogbo ọ̀nà haramu yìí náà bẹ́ bá se náà ẹlòmí ti se lẹ́ẹ̀mẹ́ta ẹlùmí ti ṣe jù bẹ́ẹ̀ lọ kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ọlọ́run ní wáyà jàálù mẹ́yà ṣáwà kímẹ́ náà ni and each time tí wọ́n bá ń sẹ́yọ kọ̀ọ̀kan èyí tó million naira kìí sí owó kéèké torí náà ẹ̀dàkùn àwa mùsùlùmí ẹ̀yà àìmọ̀ ní a bá gbérò àwọn ìbéèrè báyìí wá èsì tẹ́ fún wọn o ní ìparí ẹlẹ́ẹ̀kẹrin nǹkankan ká tó kò lórí ọ̀nà àwọn ọmọ nǹkankan inú bí táwọn èèyàn wá ayé dé tí wọ́n wá wàkúwà dé wọ́n pè kíníkà ní cryopreservation lọ́dọ̀ àwọn dókítà cryopreservation ni al'ajinna al-mujannada al'ajinna al-mujammada sorry al-mujammada ṣe rírun tí mo wílẹ̀ kan pé wọ́n mú nǹkan ọkùnrin wọ́n fi inseminate wọ́n tún ti gbọ́n ma pé ní bí wọ́n bá mú wọn ní mọ́ ẹyọ kan torí pé wọn ọmọ yí tí ó survive wọn mú tí ó se gíní tí ó pọ̀ jẹ́ bá padà wá lò tí wọ́n lò sẹ́mọ̀ pọ́ sẹ́kù <laughs> wọ́n tó ti dá báńkì kanlẹ̀ fáwọn yíò náà <laughs> èpè àti dàǹkan yí pọ̀ a sì ti lò yí tí a fẹ́ lò ẹ̀rí yókù kọ́ wà nínú báńkì kọ́ wà crowd preserved wọ́n ó sì se wọ́n níbi wọ́n ń gbé sírú fríjì ẹ̀bá wá padà wá lẹ́yìn ọdún kan àwọn obìnrin míì ma fẹ́ bẹ́ pé òun tún fẹ́ bí ma mí gbà mí prọ́sẹ̀sì àṣẹ́sẹ̀ ma wá àṣẹ́sẹ̀ yọ bùwẹ́ ìbọ̀ ma gbá kíní kọ̀rọrùn ìnira ni pé ilé ìtẹ́ ti gbà lẹ́sìn àbí lọ́dún kejì yẹn tẹ́ tọ́jú ẹwà gbèsíhùn ní ara nísìn bọ́bá ìpérò ìta wípé tọkọ àtìyàwó náà ní kò sí nkankan kọ́dà bí wọ́n ti lọ sọ rẹ̀ tí ló se nkan táwọn bá dé lónìí ọkọ tìyàwó wọ́n fẹ́ra wọn ọkọ ti wá kú ọkọ kú ní 2015 wọ́n lélẹ̀ iná lọ́dá báyá torí tí mọ̀ ń gbé kiri ni kú ní ọdún o 2015 ìyàwó wá tají ní 2017 pé ẹbá ní <laughs> kìníkan ní báńkì <laughs> yóò sì tún lọ bẹ̀ẹ̀ bàbá tí ó ti wà lálìkì yá mọ́ <laughs> yóò sẹ́sẹ̀ wá mọ́ bímọ èyàn kún 2015 yóò wà bímọ ní gíní 2017 <laughs> eh <laughs> gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn náà wọ́n dánwò àbí wọ́n ti kọra wọn ó lè tún wá wù pé òun fẹ́ bímọ fún ẹ̀ ìṣẹ́ tọ́kọ̀ tìyàwó mẹ́ gbogbo ilé ìhàrámọ̀ nínú sẹ̀ríà ọ̀ bí yìgì bá ti tú kọ̀gbọ́dọ̀ sọmọ láàrin ìyàmá inú tí sì máa tú yìgì òun ni kú bí ọkọ bá ti kú òun nìyàwó fi lẹ́tọ̀ àti lọ fẹ́ ọkọ̀ míì eléyìí náà wọ́n ń dánwò àmọ́ bóyó ti dé nigeria àmọ́ ayé ti di a global village kò sí tí wọ́n se ń ta nísin tí àwọn náà lè díjọ́ kan kí wọ́n kún ó gbé wọlé ọlọ́run ṣàánúwà lastly mo ní àwọn masailu tí mo rí pé ọkàn wà ìmọ́mú gbàgbàgbà Eh, eléyìí nǹkan sẹ̀sáàrùdù rẹ̀ ni eh, ẹ̀bàgbàmíláyé rẹ̀ bẹ́ àkọ́kọ́ ni pé àwọn kan introduce pé à ní làdáni tó lóhun wọ́n wá lọ wá làdáni kan yọ́ wà bá wọn pẹ̀rún wọn ó rí kọ́dù ẹ̀ kalẹ̀ básìkò òun bá ti wá tó wọ́n kàn <laughs> eh, play <laughs> wọ́n kàn sí gíní wọ́n kàn play rẹ̀ yóò sì mọ̀ recorded as that kọ̀dá ò àwọn alfáà sí fatiwa pé ẹfẹ́ pa súnà nẹ́bì rẹnu ò súnà nẹ́bì ní kárí mọ̀ádínù tí ó ma pẹ̀rún òun là nẹ́bì fi ní ní ní ní mọ̀ádínù mẹ́rin là nẹ́bì ní sallallahu alaihi wasallam bilal ibn rabah ti gbogbo wa mani abu mahzura ń bẹ́m̀bẹ́ sáàdùl kọ́rọ̀zù ń bẹ́m̀bẹ́ abdullahi ibn ummi maktum ń bẹ́m̀bẹ́ gbogbo àwọn torí náà àwọn àfáà kí wa ń lọ pé ẹdákùn bí ma gbogbo ọba ti lóhun ẹjọ́ ma pè ní ẹwà máìkì tí ó kílẹ̀ fún a pàṣúnà nẹ́bì rẹ̀ bọ́bá di pé àákan rìkọ́dì a máa plé rẹ̀ bá sí kòrún bá ti tó kọ̀dábẹ́ ò kọ̀dábẹ́ eléyìí yàtọ̀ fún ìtọ́ ń plé lórí rédíò tí mọ́sálásí là ń o tí mọ́sálásí là rédíò ń kìí sí pé kan àwọn kan fún wá láà pé ẹnu tí àkàràmọ̀kùnmọ̀lọ́ tẹ́ ara tẹ́yìn àgbàfà àti ẹ̀rì sí ń bẹ̀ ní ẹ̀dàkùn ìgbà míì sẹ́mọ̀ pá wọn ti ní táìmù tí wọ́n ti prógrámù pé ńgbàta ní slọ́tì fún yín ni slọ́tì wọn nílè mọ́ básíkò oorun ti wá mú ìgbàtá wọ́n sì máa pẹ̀rún <laughs> lọ́nà ẹ̀ẹ́bá ti fúnyẹ̀ slọ́tù àìlà agoméjì náà ní ọjọ́ yípadà kò yípadà kọ̀kan ọmọ mẹ́bá ti fún wọn slọ́tù alázàrà agomẹ́rin ago mẹ́rin ìgbà mẹ́rin bẹ ago mẹ́rin kọjú ogun lálásàrí tó wọlé lọrin yìí wọ́n ti wá pèrún kalẹ̀ láti ago mẹ́rin ẹlòmí ó ti kírùn yìí ẹ̀dàkùn ẹ̀bá wà wòye sáàrin nínú in tí mọ kọ sí bí yìí ẹ̀dàkùn page 6 ẹ̀rọ wà ń bẹ́ àdíkẹrù bá àdà sọ́lá ẹbá ń azzikiru ba'da al'adhan inú táwọn àfá àkílọ̀ fún wa lágbàáyé nísìn ni pé bàbá pèrún tán ọdá ìrún lọ́yẹ ká pè kí gbogbo èèyàn gbọ́ ìrún pípẹ́ sì parí lórí kápẹ́ la ilaha illallah wọ́n ní zikiru àzikirita nẹ́bì ní a se lẹ́yìn ìgbà ni allahumma rabba hadi da'awati tamma wasalati alqa'ima هات محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته ibi o ti pari mo ẹ̀rí nẹ́kà látòk lébùl mìáàdì àmàbíyàn ti rí o èyí tí ń bẹ̀ẹ́nà àdírí ọparí bí pé kí ni wàbáàzú makoman mahmudan alẹ́rí ọ̀tán kíyàn mẹ́jọ ojú bẹ̀rún lọ bá fẹ́ sí súnnà tàbí sallallahu alaihi wasallam àwọn àfáà ní gẹ́gẹ́ ni kí mọ̀ èyí wọn ní ìdí kí mọ̀ádínà tó gbé ẹnu sínú maikrofóònù fi wí ẹ̀dàkùn ẹbá wọn mọ̀ádínà sọ̀rọ̀ bẹ́ nínú tí ń ṣẹlẹ̀ lágbàáyé lónìí ó lè mọ́ ti ọ̀pọ̀ sí lọ́dọ̀ wa mọ́ká sọ kò sí tí wọ́n lè bẹ̀ yìn mọ́mù àwọn ìlú kan bẹ wọ́n lò bí oṣù mẹ́rin mẹ́fà ń gbà míì òru lásán wọ́n mọ̀ ní kọ̀sọ́sàn wọ́n sì lò míì bẹ́ẹ̀ gbá ọ̀sán ni wọ́n mọ̀ rí kò sí gíní kò sóòrù àbí kó rù ọwà bí aláìsí ńgbà tó rù ọ̀bá ju wákàtí kan lọ <laughs> tó rù ojú àbọ́sàn gbà mínà lè mẹ́jú wákàtí méjì lọ gbogbo tí ń jọ́sàn nù bó wọn ma kírùn wákàtí mara wọn àbí tí wọ́n ma wá ibi tí ó sí ọ̀sán lápẹjúwe tí wọ́n lọ́lọ́ ń bọ́ àwọn gbogbo ọ̀rán ọ̀sán kò sí bórí kò sí àṣírí àwọn alfáà lágbàáyé jòkó lórí ẹ̀ wọ́n wá rẹ̀ rí inú àdíta annabuwa muhammad sallallahu mọ́kọ̀ àdíta yẹn sí bí annabi ní ara in ti dàjálù ó se bọ́ bá dé annabi ní bí dàjálù bá dé ogójì ọjọ́ ni ó lò láyé àmógójì ọjọ́ rẹ̀ yí yẹ́ọ́mún kàsánà ọjọ́ kan dàbí ọdún wọ̀yẹ́ọ́mún kàṣàhàrì ọjọ́ kan dàbí oṣù wọ̀yẹ́ọ́mún kẹjúmà ọjọ́ kan dàbí ọ̀sẹ̀ júmà kan wọ̀sáìrù ayyámihi ká ayé àmẹ́kùn gbogbo ọjọ́ rẹ̀ tó kù bí ti yìí náà ìyẹn ní pé 24 hours àwọn sọ̀hábà ti wá sáré bá wa béèrè ọlọ́nkọ́ bá wa yọ́nú sí wọn èyí ọba di wàhálà fáwa lónìí wọ́n ti sáré béèrè lọ́wà nẹ́bí pé à ọjọ́ kan tó wá rí bí ọdún kan un ṣe bàbá ti kí wákàtí márùn-ún bẹ̀ ó tó <laughs> láàrin ọdún kan ká kí wákàtí márùn-ún torí pé ọjọ́ kan náà ni òru àtọ̀sán ni àmọ́ yóò gùn bí ọdún kan ànẹ́bìnilá okùdúrú láhùn ọkùdóró ẹwọ bẹ́ẹ̀ tí ma kí tẹ́lẹ̀ dèdè rẹ̀ ni ẹ ma fi wọn òsùnwẹ̀ ìyẹn ni pé bí ọjọ́ bá gùn tayọ bó ti yẹ kó gùn ẹwà awogbó la kírùn lánàá èyí tí mo rò pé ọwà rẹ̀ lè bá ti ń bí ni pé bá ti wà nísìnyí kójọ wá súlago márùn láwọn mọ́sálásí mi ńgbà tí fi dagun márùn-ún àbọ̀ ẹbà gbọ́gbọ́n mọ́ pẹ̀mọ́ gíríbì pé àkọ̀sọ́rùn mọ́ta ó sì yà pọ́síbù bẹ́ kí ó rán ọwọ̀ ní aago méje lánàá kó sì yà dò ní kọwọ̀ ní gíní láago márùn-ún àbọ̀ kọ̀ pọ́síbù bẹ́ kò sínú súnà ọlọ́run <laughs> torí náà àdífì inú wúlò fáwà náà pé fákúdùrú làwú ànẹ́bì ní ẹ̀wọ̀n dèdè bẹ́ẹ̀ tí ń se tẹ́lẹ̀ ni ẹ̀kì nínú tí mo kọ sí bí ọjọ́ ti lọ bọ̀ kíǹkan máwọn ìtí mo rò pó ṣe pàtàkì hadithu kan bẹ táwọn kan ma ń ṣe tú wọ́n là nẹ́bí sọ̀rọ̀sọ́lẹ̀m ní ma bẹ́yìn al-mashiriki wal magribi kibla bẹ́ẹ̀ ni annabi wíbẹ́ annabi ní kibla láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ àwọn ará madina kibla àwọn madina ní ń bẹ láàrin ibùyọ oòrùn àti ibùwẹ̀ kíbùlà àti wá nàìjíríà ò sí láàrin ibùyọ oòrùn àti ibùwẹ̀ o kíbùlà àti wá súnmọ́ bí tó oòrùn ti ń yọ kọ́dọ̀ wá yẹ̀ sẹ́gbẹ́ àlàáfíà díẹ̀ torí náà àdífì yẹ mẹ́jẹ́ á sì gbọ́ ìjọta nẹ́bí ń sọ̀rọ̀ yí sọ́lọ̀lọ́wọ́ àríwọ̀sẹ́lẹ́m ń sàpẹẹrẹ bó sì rídò nínà nù bẹbá dé mẹ̀dínà ẹ̀yẹn wò bẹ́ ẹbẹ̀rẹ̀ torí náà ma bẹ́ ìnà mẹ́ṣírí pé والمغرب قبلة eléyìn kíbílá àwọn ará madina ni àwọn masalasi ó ti fúyẹ́ àmúsí lè kù pàtàkì jùlọ láwọn ìgbèríko àwọn ẹni kan tó máa pẹ̀lú orí múrí <laughs> àwọn ẹni orí múrí ẹjí mọ́rọ àwọn ẹni ah tí wọ́n ya general múrítà lásì ọgbọ̀dọ̀ wọ́n masalasi o ẹni orí múrí ọgbọ̀dọ̀ wọ́n o Eh, eh, náírà sí awólọ́wọ̀ ń bẹ̀m̀bẹ̀ òun náà awólọ́wọ̀ ń bẹ̀m̀bẹ̀ 100 tàfà àbàlẹ́wà ń bẹ̀m̀bẹ̀ ẹ̀ẹ̀ eh, kí ló túnkù ẹ̀ẹ̀ ń kókù abati makọ́lì ọgbọ̀dọ̀ wọ masalasi ìtànẹ́bì sọ́lọ́sọ́lá ẹ̀dàkùn mi mọ́sọ̀ àdífì yẹn sí bí ìjọta nẹ́bì kan kírun kọ́dà kìí se fọ́tò ní bẹ lára asọ́ta nẹ́bì wọ́n jọ náà ẹnu wọ́n ìlànà ànẹ́bì ní alhatni fi sọ láti ànífà ó kóró yọ mi lórí ìrùn mi ẹmú ẹlọ gbé fún lámẹ́yí níta ànẹ́bì wíjọ náà káti ẹ̀ tó wá pé àwòrán ìntọ́lẹ̀mì ní masalasi ẹ̀dàkùn bẹ́ẹ̀ náà ni kàlẹ́ndà kàlẹ́ndà tó bá ti láwòrán èèyàn àbí ya ẹranko ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gìdá wà rà wọ́n lè ya kángàrò sómi èyí wọ́n èsè ti mọ́sálásí o nínú tí mọ́kọ síbì pẹ́yọ̀ náà ní ká dúnbẹ̀ anẹ́bùwa muhammad sallam ní àwọn àsìkò mẹ́ta kan bẹ dákùn ẹ̀yìn imamu èyàn gbọ́dọ̀ sìnkú láwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta gbókù bá kú ẹ̀ẹ́dàdó tàlátàtù alkọ́t kánà rasulullahi sallallahu alaihi wasallam yanhana an nusalliya fihinna aw an naqbura mautana hadithun sahih wọ́n lá nẹ́gbà muhammad sọ̀sọ́lá ma kọ̀ fáwọn láwọn àsìkò mẹ́ta kan àwọn ọgbọ́dọ̀ yẹn náà fílà mẹ́ bókù bá sì kú àwọn ọgbọ́dọ̀ sí nígbà ní eléyìí tí ó kọ́mọ̀ jù ní inú àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ nù àfi ká ní sùúrù díẹ̀ lànẹ́bìjú rẹ̀ pé kọ́ìdó romhin kọ́ìdó romhin ìgbàun látó ma bẹ̀rẹ̀ ìrùn wàdùhá gbogbo láàrin òun yọ àti kọ́ìdó romhin yìí kẹjú bí 20 minutes lọ bí ogún ìṣẹ́jú a gbọdọ̀ sìnkú láàrin pó òun yọ àti ogún ìṣẹ́jú káwì bẹ́ẹ̀ ànẹ́bìsọ̀ sọ́rọ̀ lásìkò kejì ńgbà tí òun bá wà látàrí ìyẹn ni pé ńgbà tó òun kankini tọ́kàtàrí táà mọ́ retí pé kọ́ yẹ táìlà wọlé ànábí ní láàrin ìgbáni èyàn sì kú o ẹ̀kẹta hìna tàbọ̀ ìyàfò ṣẹ́msù lílgbòrò bí hátà tàbọ̀ nígbà tí oòrùn bá ti ń lọ ọwọ̀ gan ìyẹn ni pé ń gbà mẹ́gíríbì bá ń kanlẹ̀kùn kíyàn ó sìnkú ń gbà ohun lọ́wọ́ kọ́mọ̀ jù tẹ́mì máa rí ọ̀pọ̀lọpọ̀ janaza wọ́n fi sẹ́yìn alásàrì wọ́n ma wá rí tí àwọn èèyàn wọ́n fẹ́ dé ago márùn-ún ago márùn-ún àbọ̀ ago mẹ́fà àbọ̀ sẹ́rí ìtọ́ bá ti súnmọ́gbàtà nẹ́bìwú ìgbógbò rẹ̀ ojú bí ogún ìṣẹ́jú 25 minutes lọ kọ́dà kẹwàá sọ dẹ̀yìn magribi ọ̀dà fún àwà àti fókúta fẹ́ sìn yìí náà tọ́rà nẹ́bì ní èèwọ̀ ní kásìn òkú láwọn muslim هذا والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه Okay, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ fún àwọn dòktóru wa púpọ̀. Ọjọ́ ti lọ kò jẹ́ kí a ó láǹfààní àti fi múrí wá hàn. Bó ti tọ́ àti bó ti yẹ. Àmá abẹ́ Ọlọ́run eléyìí sàkọ́kọ́ o tá ń pè wọ́n a pè wọ́n nígbà kan náà báyìí fún ìkẹ̀kàn mẹ́ẹ̀ tá ń ṣe náà ìgbà tí eléyìí náà délẹ̀ adúpẹ́ pé gbogbo jàmá panupọ̀ ní orí wọn a sì dìsáìdì àti fún wọn ní topic tá a fún wọn yìí mo sì rò pé gbogbo jàmá gbádùn wọn àbí kọ́dà bàbá ni wọ́n wá lọ́la yóò dùn wọn wà kí á wá àmọ́ àwọn dókítà ráyè gbogbo ìgbà tó ọmọ mùsùlùmí bá nídìí olùwàjọ́ jàre dàkún náà fún yín lókun ara àti gbogbo téèyàn fi dáhùn ọba fi sínú mizan alhassanati innahu ala kulli shay'in qadir wa bil ijabati jadir wala hawla wala quwwata illa billahi al-aliyyil well wọ́n sì kò tilẹ̀ kó fún tó àgbà question díẹ̀ alájíwá Ibrahim amina Atabuja. orúkọ ti wá salamu alaikun warahmatullahi wabarakatuh a kí àwọn ustasuwa ọlọ́run yóò máa sàlékún làákàyè gbogbo wa ọlánàbí ẹ nípa ìbéèrè tèmi ní lórí ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ṣe fún wa ààrẹ kọ́kọ́ púpọ̀ lórí tọ́píkì náà nípa àwọn ó póríṣiríṣi ní ibi táwọn wà lẹ́yìn orúkọ mi ni Yusuf Ibrahim Bello láti Abuja branch ní ìlú táwọn wà pẹ̀lú àwọn tí a ń bá ṣiṣẹ́ à ń rí oríṣiríṣi ẹlòmíì láti àárọ̀ ọjọ́ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé fún wa òun àtọkọ rẹ̀ wọ́n gbádùn ara wọn ṣùgbọ́n kò sí ọmọ láàrin wọn wọ́n yìí ti wá wọ stéèjì pé wọn ò lè bí màmá tí wọ́n ń pè ní manopause wọ́n wá lọ lọ sí àwọn ọmọ kan bẹ tí wọ́n tẹ́ pé wọ́n gbé wọn sí eh, ọba àlejò tẹ́ pé ní ọ̀tọ̀ ni àwọn tó bí wọn bóyá wọ́n jù wọ́n nù àwọn kan bí wọn tẹ́ wọ́n lọ lè àdọ́tì wọn wọ́n lọ gbé wọn síbì kan tọ̀ àwọn ibẹ̀ yẹn nílùú yíbò ni wọ́n téèyàn bá lọ lè wọ́n lọ lè gba ọmọ wọ́n wàá gbowó lọ́wọ́ wọn. àwọn ọmọ wa tọ́jú ọmọ yẹn ọmọ yẹn wà á di tiwọn mo ní evidence àwọn mẹ́ta bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ staff mi tó yẹ pé ní ìkan ọkùnrin ọkùnrin kan obìnrin kan ìkan obìnrin kan àwọn ọmọ náà ti dàgbà nísìnyí wọ́n ti wà ní primary four báyìí ǹjẹ́ rú ẹ̀ tọ́ question number one question number two sir. ẹ jẹ́ lómi náà bẹ̀rẹ̀ àti wọ́n. ọ̀dà ọ̀dà báwọn bá ti bèrè ma táyìn ẹ dákun sọ̀sẹ́ndì yòókù torí àsìkò àwọn dókítọ̀ wa. a kí àwọn dókítọ̀ wa púpọ̀ pé ẹ orúkọ tèmi ni Muhammad Jami láti ìbéèrè mi àkọ́kọ́ ni pé àwọn yá tí ẹ fún wa a mọ̀ pé tí ń ṣẹlẹ̀ láyé pọ̀ jù báyìí lọ ìjẹ́ lọ́tọ̀ lè tọ́ka wa sí àwọn màrájì òkan àbí àwọn màsáájú tá a ti lè máa ṣọ́ọ̀ṣì fáwọn irú àwọn kìnnì yìí ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn akẹ́lẹ́kùn ẹ̀dàkùn béèrè yóò ẹ̀dàkùn sọ náà ẹ̀dàkùn ẹ̀dàkùn pé ìbéèrè ohun kárìjò lẹ̀ mọ̀dún ni o ni pé ìbéèrè pa lẹ́àn láàánà pé téèyàn bá ọmọ àlè wípé a ṣe nísìbà rẹ̀ sí ìyá rẹ̀ ni ọmọ yẹn tó wá fẹ́ wọlé ìwé abẹ́fẹ́ wọlé kéwú ó kọ̀ òun náà wá jẹ́gẹ́ bí surname ṣé wọ́n gba ókọ̀ ya níléèwé tí ń bá táwọn kan bá dámi tí ń lè wá bí tí ti ládẹ̀hùn yóò dùn ẹ̀yìn náà mo sì ládéhùn pẹ̀lú àwọn kan ní magribi tó jìnà sí bí ìdí ẹ má bínú ẹ dákun ìbéèrè alákọ̀ọ́kọ́ tàwọn alájí ṣẹ́rílẹ̀ ìtẹ́ wí yẹn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọdún ríra yẹn ọ̀dá kọ́dọ̀ òfin nàìjíríà gan kẹ́nìkan ta ọmọ ọlọ́mọ kọ́rà kò lè ọmọ tí ẹ èyí tí ó dá ni pé báwọn bá tọ́jú wọn kan tẹ́nìkan sì dé kí wọ́n gbé fún pé náà máa lọ jí ṣẹ̀rí àwá pàwà pé àwọn ọmọ wọn yà gbọ́dọ̀ pè wọ́n mọ́ra wa in tí ọlọ́run wífà nẹ́bìnú ńgbà wọn pè zaidu ní zaidu ibn muhammad olúwa ní òdòrúhun lé àbá ẹbẹ̀rẹ̀ ta ni bàbá zaidu náà wọn ò lè gbógún wọ́n yí sọ mẹ́ ṣẹ̀rí islam ọ̀dápọ̀ yọ́ mọ̀ jẹ́ pé àwọn bá nẹ́bì ti ṣe fún zaidu radiyallahu anhu anábì sọ zaidu dẹ ọmọlúàbí ọpẹlẹ kọ́dẹ̀ ẹwó kọ tó ma pè zaidu wọ́n ma kí zaidu pé hibbu rasul níjọ́ tí zaidu tún bímọ tó bí usama bin zaid wọ́n tó ma ń pò náà ní hibbu rasul ibnu hibbu rasul níbi tá anábì fẹ́ràn wọn dé òun kó sì bí wọn àmá òfin tọ́lọ́un ni pé ẹ̀pẹ̀ eléyìn ní fi dáhùn béèrè tí yí àti béèrè ti àwọn pé ọmọ tí a ṣe lè hànù tí bẹ́ẹ̀ bá mọ́ bàbá tó bí gbogbo èèyàn láyé abdullahi ẹlọ́fà abdullahi kalẹ̀ lè rí ẹlẹ́rọ ọlọ́run ló bí òjúwá ọ̀nà lọ <laughs> ìbéèrè kejì àwọn ibi tí gbogbo àwọn alfa alágbàáyé tí wọ́n ti ma pàdé pọ̀ tí wọ́n ma sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí kọ́dà nigeria náà lásojú ń bẹ́ professor galandashi kano àwọn ni wọ́n nigeria ń bẹ́ gbogbo àwọn àfá ńláńlá tẹ́ ń gbọ́ lágbàáyé yẹn ni wọ́n wà ń bẹ́ wọ́n wá ma ń tẹ mọ̀jálà wọn jáde gbogbo ọdọọdún ìlú kọ̀ọ̀kan ni wọ́n ordun ní ní 1986 ibẹ̀ mo ti mú fatiwa àwọn yìí wọ́n tẹ̀ jáde bẹ́ẹ̀ tẹ́ bá ti wò ẹlẹ́ bóyó lè wà lórí nẹ́ẹ̀tì náà ẹ̀kọ́ orúkọ majallatu majima alfikhi islami majallatu majima alfikhi alislami so àwọn majamiu yìí wọ́n tún ti wọ́n ń pọ̀ ọ̀kan ti wà maka náà àwọn ń jẹ́ almajimaru alfikhiyu alislami ní maka lè yìn wà majima olfikil islami bákan náà ọ wà ní sudan majima olfikil islami ọ ti wà ní india ọlọ́nkó jẹ́ káwà náà káwọn alfa àti wà náà já nírú ẹ̀ torí àǹfàní àwọn majamiu yìí ni pé in tó kan ayé nísìn táà ní tètè rí nú tíra òun làwọn mójú tó gan so àwọn mẹjà láti wọ̀n yìí kó dè mi èmi ní tó 40 mẹ́ èmi gan òsì nẹ́tán ní mẹjà láti mẹ́jímá àti jẹ́dà yìí nìkan gbé jáde ilé ìtẹ̀ bá rí ń bẹ́ gbogbo a masáìlú ilẹ̀ rí ń bẹ́ inṣá allah haza wallahu alam wa sallallahu ala muhammadu amin àwọn ti dáhùn lẹ́ ṣúrọ́tùl kawusar ta ma ń se ẹjẹ́ àpapọ̀ sí bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna